صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم ترى آه، فتح المجيد شرح كتاب التوحيد níbi tí a kà lónìí òun náà ni hadithi <clears throat> abdullah bin amri bin aasi radiyallahu anhuma tó ní anabi sallallahu alayhi wa sallam a sọ pé la yu'minu ahadukum hatta yakuna hawa'u taba'an lima jiktu bi. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى عن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يكون أراه تبعا لما جئت به قال النووي رحمه الله حديث صحيح وويناه في كتاب الحجة بإسناد صحيح قوله لا يؤمن أحدكم أي لا يقول من آية كمال الإيمان الواجب الذي وعد الله أهله عليه بدخول الجنة والنجاة من النار وقد يكون في درجة آل الإساءة والمعاصي من آل الإسلام قوله حتى يكون هواه تبعا لما جئت به الهوى الهوى بالقصر أي ما تهواه ما تحوى وتحبه نفسه وتميل إليه وإن كان الذي تحبه وتميل إليه نفسه ويعمل به تابعا لما جاء به رسول الله صلى الله عليه وسلم لا يخرج عنه إلى ما يخالفه فهذه صفة فهذه صفة آل الإيمان المطلق إن كان باختلاف ذلك أو في بعض أحواله وأقوها عنه من الإيمان كمال كماله الواجب كما في حديث أبي هريرة لا لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق حين يسرق وهو مؤمن يعني أنه بالمعصية ينتفي ينتفع عنه كمال الإيمان الواجب وينزل عنه في دولة الإسلام وينقص إيمانه فلا يطلق عليه إيمان إلا إلا بقيد المعصية أو الفسوق ويقال مؤمن عاصي أو يقال مؤمن بإيمانه فاسق بمعصيته ويكون معه مطلق الإيمان الذي مطلق الإيمان الذي لا يسوء إسلامه إلا به كما قال تعالى وتحرير رقبة مؤمنة والأدلة على ما عليه السلف والأدلة على ما عليه سلف الأئمة وأئمتها أن الإيمان قول وعمل ونية يزيد بالطاعة وينقص بالمعصية. نعم باب تي أوا. هنا نيو انت شيخ الاسلام ابن محمد بن عبد الوهاب عليه رحمه الله وفين قوانين pípẹ́ ara ọ̀nà tí èèyàn máa fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba òun náà ni níbi ìṣe ìdájọ́ ìlò nǹkan míì láti máa fi dájọ́ ṣé o ti fi rinlẹ̀ pé eléyìí náà ara ẹ̀tọ́ ọlọ́run ọba tí wọ́n gbé fún nǹkan léèrè ní abíṣàlàyé tó gbogbo àwọn ọ̀nà ìgbàṣe òṣèlú àbí ìṣe ìdájọ́ ní ilé ẹjọ́ tó bá ti yàtọ̀ sí tí ọlọ́run ọba fi ránṣẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam nínú Al-Qur'an àti nínú hadith rẹ̀ irú àwọn ìdájọ́ yẹn yóò máa jẹ́ ìdájọ́ pàgọ́ọ̀tì ìdájọ́ ọ̀gùn ti ní pé òòsà náà lọ́wọ́ bá pe òwúrò àwọn nǹkan báyìí tó àlàyé lórí ọ̀rọ̀ tí ṣéèkì ń bá lọ òun náà ni wọ́n tó wá mú hadith Ànábì sallallahu alaihi wasallam wa Abdullahi ibn Amr òun ni ọgbà hadith yẹn wá òun ni anna Rasulullahi sallallahu alaihi wasallam qala lánàbí sọ pé la yu'minu ahadukum anábì ní ẹnìkankan nù yín kò lè ní ìgbàgbọ́ hatta yakunu hawa'u aw hatta yakuna hawa'u taba'an lima ji'tu bihi àfikọ́ jẹ́ pé gbogbo tí ń jẹ́ ìfẹ́ inú rẹ̀ kó mọ bí tẹ̀lé ti anabi sallallahu alaihi wasallam kó jẹ́ kí gbogbo nǹkan tí bá ń wù tó bá ń fẹ́

obìnrin lòun àmọ́ òun nífẹ̀ẹ́ sí kóun máa lo pẹ̀fíìmù tó pé òun láìpẹ́ rẹ̀ gan ẹ rí i pé pẹ̀fíìmù lílo ó ti di ìfẹ́ nù tiẹ̀ tó anabi sallallahu alaihi wasallam òun ti ṣàlàyé fún wa pé obìnrin kò gbọdọ̀ máa lo pẹ̀fíìmù bóyá kó lò láti máa kó wá lò kankan wá jáde tòmọ́ à ń ṣàlàyé fún obìnrin náà pé. pẹ̀fíìmù lílò fún obìnrin tó bá ti mọ̀ pé òun ní jáde ní o bóyá ọmọ pé gbogbo látòní throughout látàárọ̀ òun ní jáde yóò wà nínú ilé rẹ̀ ṣòkòtò tó burú nípa kó lo àmọ́ tó bẹ́ẹ̀ yẹn tó wá gbé ko ẹ̀sìn bí tí mo fẹ́ pé ẹ̀mí kankan arábìnrin ó fẹ́ràn tòrú obìnrin wá ní gbàtó ti gbọ́ tí ó bá jẹun tí ó tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam yóò wá pa pẹ̀fíìmù yẹn sí nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ọ̀fẹ́ bí yẹn ṣe máa ń rí eléyìí tí yẹn fi máa ń jẹ́ mùsùlùmí gidi bí ó ṣe máa tọ́ra yẹn ṣe nìyẹn ní gbogbo ìgbà tí yẹn bá ti ń kọ́kọ́ ní ìkàbá yẹn ọ̀dà ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi yóò máa fi in tó fẹ́ yẹn yóò máa jù kalẹ̀ tó bá ti jẹ́ pọ́ tako ti anabi sallallahu alaihi wasallam ọ̀nà tí àwọn tó ń jẹ́ mùsùlùmí náà nù. ìròyìn yóò náà nìyẹn máa jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlẹ́mí lè máa ní ẹ ó sì ṣe kíní kan rí o ó sì ṣe kíní kan rí o rí pàdé ọba ti ṣe máa tán náà nù ọlọ́wọ́ bá ní ata ibùmínà zambi kàmáàlá zambala ẹ̀tọ́ bá ti túbá níbi nǹkan kan tó ń ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá wò pé àti Islam ọ̀fẹ́ nǹkan yìí àti anabi sallallahu alaihi wasallam fẹ́ nǹkan yìí tó tó kù fẹ́ nìyẹn náà ni pé yọra fi nǹkan yẹn lẹ̀ ẹwẹ́ lomi nínú àwọn obìnrin yẹn kó tó di pé ṣe súnà anabi bóyá gbádùn kọ́ máa náà kọ́ máa ṣe bàfọ́ kọ́ máa ṣe kí a ẹ̀sìn ọlọ́run ó fẹ́ ẹlòmí irun ti ẹ̀kú sírun tó ga lọ́kùnrin yóò ga sòsòrò báyìí tó ti kàn síwájú bí oṣù ká báyìí tí ó fẹ́ràn yóò sì rò kó fìtì òun so àmọ́wà tó wá di pé anẹ́gbẹ́mọ̀ ah, lọ́nà anẹ́gbẹ́mọ̀ ní kíní yóò dà so èyàn wá ṣe kíní èyàn wá fi ìfẹ́ lóyàn yóò fi tẹ̀lé tí anẹ́bí sallallahu alaihi wasallam bá wí lọ́nà anẹ́bí ń kọ́ níbi ẹ̀rí pé báàbù tàwa gan onáà ní báàbù lílo òfin ọlọ́wọ́ ọba láti fi ṣèdájọ́ ìyẹn ni pé tó bá ṣe pọ́nmi ni ẹ bá ti wà lórí nǹkan kan tó yẹ kó tako ti òfin ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi yóò rọra pa nǹkan yẹn tì yóò wá fi tẹ̀lé ti Ànábì. Al-Imam An-Nawawi alayhi wọ́n ní hadha hadithun sahih wọ́n ní àdéhùn yìí lálàáfíà ni tọrọwìnáwó fi kitab al-hujja bi tíra yìí ti wo náà ni wọ́n ti gba náà ti yọ hadith yìí jáde àmọ́ bí sanadin sahih ìsinadin rẹ̀ sì ní àlàáfíà. الشيخ حسن علي الشيخ وأنا هذا الحديث رواه الشيخ أبو الفتح نصر بن إبراهيم المقدسي الشافعي في كتاب الحجة على تارك الحجة على تارك الحجة يعني كأنه ترى تيوتي با رأي جادي يعني كتير حديث يتجادي أنا علي الشيخ أبو فتحي نصر بن إبراهيم المقبض الشافعي عنوان مؤلفي و بإسناد صحيح سند لسني على في عينك يعني بيتشين لناريشن كما قاله المصنف رحمه الله أنا يقابي إمام محمد بن عبد الوهاب ما يصوينا لوري وني أديس يلا لا فيها ورواء الطبراني وأبو بكر bin Asim àwọn tó kọ́ gbà dé sìn jáde nù bákan náà wal Hafiz Abu Nu'aym fil arba'in àwọn náà tó gbà dé sìn wọn tíra al arba'in tí wọ́n ṣe alladhi sharata laha an takuna min sahih al akhbar tó ṣe pé ó sì fi májẹ̀mú sí pé tíra àwọn arba'un tó ń ṣe yìí o gbogbo àdéhùn tó wà ń bẹ̀ àdéhùn tó lálàáfíà gẹ́gẹ́ bí eh, Abu Nu'aym kẹ́bẹ̀ náà ni ṣẹmà pé Imamu An-Nawawi àwọn náà ní al-arba'un bẹ́ẹ̀ náà ni Abu Nu'aym yìí náà náà ní al-arba'un so wọ́n sì dámọ́jẹ́ mi pé tíra al-arba'un yìí gbogbo àwọn hadith tó wà ń lálàáfíà ni ṣékọ̀ wá ní wa sha'iduhu fil Qur'an qawluhu ta'ala wọ́n ní ọ̀rọ̀ lè fi gbé hadith sílẹ̀ tábàwọn ní alukur'an ẹ̀rí tó wà fún un ọlọ́run bá ní la yu'minu hatta yuhakkimuka fima shajara baynahum yẹn nípa àwọn èèyàn wọn ò lè ti jẹ́ olùgbàgbọ́ o àfi kó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam òní ọmọ ẹ jẹ́ olùdájọ́ èdè kan tó bá ń fà láàrin ara wọn tábà ti ń fa ọ̀rọ̀ kí eléyìí dá eléyìí ní kódà eléyìí lọ́ba mu eléyìí ní ọba mu ẹ padà sí ilé ọ̀rọ̀ alukur'an kẹ padà sí rí àdísà nàbì sallallahu alaihi wasallam tó bá kanáà ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa ma kana lil mu'minin wa la mu'minatin idha qada Allahu wa rasuluhu an yakuna lahu al-khiyaratu min amrihi olúwa ní kọ̀lẹ́tọ̀ fún mùmìnì lọ́kùnrin kọ̀lẹ́tọ̀ fún mùmìnì lóbìnrin kọ́ jẹ́ pé tán gbọ́ pé ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi níbi ọ̀rọ̀ ìdájọ́ náà bákan náà tó ní wáyé dáálẹ́m fàyín lam yastajibu lak olúwa ní tí wọ́n bá ti dáwà nabi sallallahu alaihi wasallam lóhùn níbi nǹkan tó ń pa àwọn èèyàn sí fa'lam annama yattabi'una ahwa'ahum kò sí tó kù tí wọ́n máa ṣe ìfẹ́nu ló kù fún ọ̀run tí wọ́n máa tẹ̀lé sòun ni pé ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam bá là kalẹ̀ tó mùsùlùmí ó gbọ́dọ̀ dì í máa kọ́ máa tẹ̀lé tí ó bá ti dì í máa ìfẹ́ ló lókun tí ó máa tẹ̀lé káàkiri. qawlu la yu'minu ahadukum wọn ní gbólóhùn tá nàbí sọ pé ẹnìkọ̀ọ̀kan yìí ò lè tí ì jẹ́ olùgbàgbọ́ ay la yakunu min ahli kamalil imanil wajib yẹn ni pé nìyẹn ìmánì rẹ̀ ò lè tí ì pé ní pípé yányá débi tó yẹ kó dé alladhi wa'ada ahlawu alayhi bidukhul aljannati wan najati minan nar imani tó ṣe pé Ọlọ́hun bá ṣàdéhùn ipò òun ni ó sì sábàbí tí yóò fi wà aljanna tí yóò fi là níbi iná wa qad yakunu fi darajati ahli al-isaa wal ma'asi min ahli al-islam ẹni pé ó ṣe é ṣe kọjá kéèyàn wà ní ipò ẹni tí ń ṣàìdá ẹni tí ń ṣe lọ́hùn nínú àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí ṣọ́kì ní wàkóòlùhù hatta yakunu àwa òtábà ẹ̀ lè máa jí ìtòbí àfikún jẹ́ pé ní téèyàn bá ń fẹ́ ìfẹ́ ẹnu yàn máa ṣe dédé tànàbí sallallahu alaihi kí wọ́n fi tẹ̀lé ànábì ìgbà yẹn ni ìmánì ó tó pé ṣé kásán wá ní alhawa ìkàtà pè ní ìfẹ́ ẹnu bẹ̀rẹ̀ kọ́sù yẹni pé kọ́sùrù ni yẹni pé eh, mọ̀kúsùrù ni alhawa ai mata hawa wa tuhibbuhu nafsuhu wa tamilu ilayhi ó ní kátẹ́mì yẹn bá ń fẹ́ ibi tẹ́mì yẹn bá sẹ́rí lọ ọ̀nà ń pè ní fẹ́nu wàyín kánà làrí tuhibbuhu tó bá ṣe pé nǹkan tó ń fẹ́ yẹn wa tamilu ilayhi nafsuhu tí ẹ̀mí yàn ń ṣẹ́rí lọ síbẹ̀ wọ̀yá ẹ̀mẹ́lúbì ntẹ́mí yàn ń ṣe yẹn tábí à ń lè máa já àbíyí rasulillah sallallahu alayhi wa sallam tó pé nǹkan tá nábì fẹ́ náà lẹ́mí yàn ń ṣe la yakhruju anhu ila ma yukhalifu ẹnìyàn ò ní jáde lè máa ṣe yí tí ọ̀tàkùn yìí tá nábì ká ṣe wọ́n lẹ́ni tó bá rí báyìí wọ́n ní fàhádì ìsìnfàtò ààrẹ ìmọ̀lẹ̀ mutlak mọ̀mìnì gidi nù ẹ̀tọ́ ní máa nínú tó ké in tí ọba sá wù ànábì náà ni máa ń wù náà n tó bá wù ẹ̀sìn ni máa ń wù irú ẹni ẹni mọ̀mìnì kúrò àti máa ń ṣe kí nìkan lọ́wọ́ bá sọ pé ah, ẹ̀sìn ní àṣẹ báyìí kò ní máa gidi pé ìhìn ní ṣe bẹ́ẹ̀ ètò wù nù òun ò fi ṣe ẹni tó bá ti ṣe pé bí ìṣesí rẹ̀ ṣe rí nù ẹwà wo ṣẹlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àyẹ́ sí pọ̀ mọ́sí rínú láwùjọ yìí o mọ́sí rínú ẹ láwọn ohun náà bá tàwọn èèyàn jẹ́ àwọn ohun ni àwọn àfà àwọn èèyàn bẹ́ẹ̀ sí ẹ̀sìn ọlọ́run àmọ́ àwọn àfà ni wọn ò júwe tí ń jẹ́ ẹ̀sìn gẹ́gẹ́ fáwọn èèyàn wọ́n ti wá rí pé irọ́ yìí wọ́n ti rí póhùn lẹ̀sìn wọ́n rí póhùn lẹ̀sìn tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ẹ máa wo àwọn èèyàn bí wọ́n ṣe máa tú lọ síbi nǹkan tó bá pè ní bídá àfáwọn èèyàn tó pẹ́ sí rẹ́ lómi pé áá ah, ah, ló sì múra sí kí níyẹn kankankankankankan tó múra sí kìí ṣe múra díẹ̀díẹ̀ o tó tó ìjẹ́ pé ẹ̀mí rẹ̀ ní pé òun sábẹ̀ ṣẹ̀sìn náà ni tẹ́ bá ń bẹ́ lómi sọ̀rọ̀ ẹ tún ní kíní ò tún dáa ẹtún ìjọ ni bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ o ní ẹ̀ ẹtún ní kọ̀ríbù kò tún dáa èmi ọtí ni mo mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi kọ̀ ríbu tí lọ yìí ni tí mú tí mọ́ so ẹ̀dàkùn kílẹ̀ ọ̀bẹ̀ wí kílẹ̀ ọ̀bẹ̀ wí mọ́kàndákẹ́ ni mo ní sí Islam ẹ mú ní ẹ padà ẹ wo bí ogún ọdún sẹ́yìn mo ní mo ní kọ̀ ríbu wà ń gbà wọn ṣé àwọn èèyàn wọn ṣàìmú tí ń gbà wọn kíkọ́ ní ah èèmú tí mọ́ pé mo bọ́ wà sí kan èèmú tí mọ́ nígbà jẹ́ pé kọ̀ ríbu lọ́wọ́ àti sábà bíi mọ́mù tí rẹ̀ máa lọ wájú pé kọ̀ ríbu tó wájú òdodo láéláé náà nù mo wá bí mo fi mọ̀ bí ẹni yẹn mo ní sẹ́yìn náà máa ń lọ bí àìsàn olú ẹ máa ń kó lé ọkọ yín mo ní àìní èkó mi yí wọn o lè mímí lọ yí wọn mo ní ọ́ mo ní sí ìwọ́n wáda kí ọmọ kó lé ọkọ rẹ̀ lóru ó ní ẹ yíwọn yíwọn náà náà lè sọ pé kíní tọkọ rẹ bá ti yọ̀ǹda mo àà ẹ dá mi lóhùn àní tó bá dáa ó yẹ kí ọkọ tí yín ló lè yọ̀ǹda fún yín kẹ́ ẹ lọ so òun ni pé àwọn èèyàn àwọn àfáà yẹn ni wọ́n ṣe kíza báwọn èèyàn àwọn ni òjé káwọn èèyàn ó mọ̀ òdodo àwọn òjé káwọn èèyàn ó ní ẹ̀sìn kí wọ́n sí ẹ̀sìn tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n àwọn nǹkan yẹn náà ni wọ́n ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ní ẹni tó bá rí báyẹn tó yẹ pé ẹ̀sìn ló fẹ́ sìn tó bá ti ń gbọ́pọ̀ ànábì ní á ṣe báyìí yóò sì múra bí ọmọ mọ̀ owó sẹ́ àrùkú owó ohun tó rọrùn ni àwọn yóò sì torí ẹ̀sìn wọ́n sì ma ná owó wọ́n torí ẹ̀sìn wọ́n mọ owó tówó owó agún wọn sì mọ lọ́lẹ̀ ná lórúkọ kíni lórúkọ ẹ̀sìn òun ó sì ma gbáǹtì ẹ̀ wọ́n mọ bí sára nílé so lẹ́fì mọ̀ páwọn èèyàn wọ́n fẹ́ sẹ́sìn àwọn àfáà ni wọ́n ṣèkísà fún àwọn èèyàn torí wọn ò dúwe sọ̀rọ̀ bó ṣe lè òkó rí àwọn èèyàn náà tó wá máa ń lágídí bá tó bá ti rí páwọn èèyàn ń ṣàlàyé fún ọ yẹ kí wọn wá dẹ̀rẹ̀ akáyì pé kí ló dé tí wọn máa tako wọn náà máa ronú sí àwọn gẹ́gẹ́ kan pé ta lẹ rírí tó sọ rí láyé ipò ẹ má lọ yídí ẹ má lọ lè kírun ọdún ọdún àwẹ̀ abọ́dún léyá ta lọ sọ rí ẹ̀ẹ́dí ilé ẹ̀ lé gbọ́ rí torí ká kọ́kọ́ fìtì rọ wákàtí márùn-ún lẹ́nà sọtálẹ́ gbọ́ rí pé ó ní ẹmọ́ lọ yìí dì máa sẹ́ ìgbẹ́ lọ lè kírun ọdún ẹmọ́ lọ kí ẹ ti sinú àwẹ̀ àbí sinú léyà ǹjẹ́ ẹ lè gbọ́ kò sí ẹni so ẹ wá rẹ́ nìkan tí wọ́n sọ fún mi kí lè ń wá lọ yìí dì ní ọjọ́ lásán tí ẹ bá ṣe jọ ọdún sókè wá ní à ẹ tún ní kí ẹ̀yàn mọ́sẹ̀ sìn má ẹni tí ọ̀sọ́ wọn wípé ọmọ dé yìí dì níjọ ọdún wọ́n sọ fún ọ pé ẹgbẹ́ lọ yìí dì lọ lè ṣàdúrà níjọ lọ́jọ́ lásán jùkúrú yàrá rẹ̀ mọ́ bẹ lọ́hùn so ó yẹ kí ìwọ̀n adẹ̀lá ká èèyàn kalẹ̀ pé ah, ẹjíká wo ọ̀rọ̀ yìí o ẹ mọ̀ wà bùsí táwọn èèyàn ṣe fáwọn èèyàn kẹbílẹ̀ mọ̀ páwọn afá gẹ́gẹ́ làdánwò ń lọ sí ibi royal fm ní ọ̀sán yìí mo wá sí mo túnú rédíò ìwọ̀n gbọ́ station kan wọ́n á gbé afá kan wá afá yẹn ń sàlàyé nípa ìrun kíkí olùpẹ́ nìkan wá béèrè pé tán bá kírun tọ́bá ní wọ́n sì kọ́ mọ̀ tọ́bá ní la ilaha illallah máa ní wáàdà tí ogun yẹn ní wáàdà ó la ilaha illallah wáàdà ó la sharika lahu ẹni wá bí pé dákùn sí kí ní yẹn sódà ẹni tó gbé wá láàfà gangan wọ́n ní á kí ní yóò sí nínú ìntánẹ́ẹ̀tì kọ́ ayọ́ká máa wí tàbá kí ọ̀rọ̀ ẹ̀rẹ́ tó gbà lálejò ẹni tó jẹ́ pìsẹ́ntà ọ̀hún ó ní ìhìn à ṣe bí báwọn bá mọ́ sínú ọ̀dá sí sírùn wá bàjẹ́ ni sírùn bàjẹ́ ni ìsìn gbáwájú ìsìn gbẹ̀yìn wọ́n ló sọ pé ìmáàmù ló gbé wá bí kó wá sàlàyé ìrun fáwọn èèyàn so irú àwọn nǹkan yẹn ni ó fi mọ̀ pé àwọn èèyàn àbòsí náà lè gbẹ́tẹ́ gbádùn so ọlọ́run dọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó pé ẹ̀mí rẹ̀ ẹ̀mí kó gbòdodo ni kó lòdodo kó tẹ̀lódodo ni àmọ́ àwọn àfáà yìí àwọn ni àdánwò tọ́ wọ́n ní wà áàlì ìsúfàtò áàlì ìmánil mọ́tòlá ẹni tó nígbàgbọ́ nù tó kí gbogbo ṣẹ̀mí ayé ẹ̀ kílà nẹ́bí wí ni wàlá ìbú ṣe kárí nù tàbí ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam kí ọmọ jẹ onífẹ̀ẹ́nu kí ọmọ jẹ onífẹ̀ẹ́nu kí ọmọ jẹ tó ṣe pé yóò ní mọ rẹ́dí láti ṣe súnà nẹ́bí lódìdí mọ́jẹ káfà kankan mọ́jẹ kẹ́ni kankan mọ́jẹ kẹ́ni kankan tóbi lójú ẹ̀ gàǹgàjú ẹ̀ lọ kí alágbájá pé ah dr kíníkà lọ́mọ̀ sọ pé kílọ́kàn kílọ́kàn pẹ̀lú dr kíníkà a ní kílà nẹ́bí sọ kílà nẹ́bí wí kí ni ẹ̀sìn wí bọ́nà ti ẹ lọ so torí tí yẹn bá ti di pé èèyàn ṣe tán láti súnà nẹ́bí sallallahu alaihi wasallam intanẹ́bí bá wí náà ní ọmọ pàtàkì síyàn so kìí ṣe pé ìfẹ́nu tẹnìkan ní ọmọ wọ́ so kìí ṣe ìfẹ́nu tẹnìkan ní ọmọ wọ́ in kana bi khilafi dhalik wọ́n tí yẹba wá rí tó yàtọ̀ sí báhùn a ó fi ba'd ahwalihi àbí níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn apá kan nínú ìṣesí rẹ̀ a ó aktharuha àbí ọ̀pọ̀lọpọ̀ ìṣesí rẹ̀ irú ẹniyẹn tó pé kò rí gẹ́gẹ́ bá ti sọ páwọn onímùmìnì máa ń rí òun bóla onímùmìnì máa ń rí òun náà ní kí gbogbo tánà ìbá ti ní kó ṣe ni ó máa tẹ̀lé àmẹ́ni tó bá jẹ pé náà yóò takú wọn lé àbí àwọn kẹ́kẹ́ ń bẹ tí fi ń yarí tí ò ní tẹ̀lé wọ́n ní ìntafa ánì ominal imani kàmẹ́lẹ̀ ó alwajib ẹni yẹn ká sọ pé imani rẹ̀ pé ó ti jìnà sí rúntọ̀hún ẹni yẹn imani rẹ̀ ká sọ pé imani rẹ̀ pé ó a lè sọ bẹ́ẹ̀ fúnra wọ́n ní kama fi hadithi abi huraira wọ́n lọ́rọ̀ yẹn bẹnu ọ̀rọ̀ abi huraira anabi ni la yazni zani hina yazni wa huwa mu'minun anabi ni ṣẹlẹ̀ tí bá ń ṣe zina àsìkò tí ń ṣe zina yẹn lọ́wọ́ ẹnìyẹn kìí ṣe mùmíní wala yasriku sariq hina yasriku wa huwa mu'minun anabi ni ìgbà tí ó lè ó lè tẹ́bárí tí ń jalè nígbà tí ń jalè yẹn lọ́wọ́ kìí ṣe mùmíní ya'ani ìtumọ̀ rẹ̀ ni pé annahu bil ma'siyah yuntafa anhu kamalul iman al wajib pẹ̀lú ẹ̀ṣẹ̀ tẹ́ni yẹn ń sẹ̀hun ìmánì tá ni pé á ìmánì tí èèyàn máa fi ń pé ní mùmínì nì ìlú ẹniyàn kò sí lára rẹ̀ wayanzilu anhu fi darajatil islam wayanqusul iman imanuhu ẹniyàn yóò wá mú fùwá sí yóò rí mú fi yóò wálẹ̀ yóò kò ní kápẹ́ ní pé múmìnì rè yóò máa jẹ́ pé mùsùlùmí iman ìgbàgbọ́ rẹ̀ ti dínkù fàlà yóò tún lọ́pọ̀ àléyìn iman a lè wá máa fi ìgbàgbọ́ pẹ̀lú ẹni yẹn tàbá fẹ́ pè é ní múmìnì gan illa bi qaydil ẹ̀wà ní aul fusuk ka ká ní pòkì ti rọ̀mọ́rọ̀ rẹ̀ ọ̀yọ̀kọ́lá ní mu'minun asin bálùsúnà sí ma wínú wọ́n ni mu'mini ni ama ẹni tí ń sẹlọ́hun ni bákan àbí ká ní mu'minun bí imanihi fasikun bí ma'asiyatihi wọ́n ni ẹni yìí mu'mini lóòtọ́ torí imani wa lára rẹ̀ àmá pòkì ni látara pé ń fayakunu ma'ahu mutlaqul iman wọ́n ní imani ó wà lára rẹ̀ alladhi la yasihu islamuhu illa bi iman tó ṣe pé islamu ò lè ṣe é ṣe fún yàn àbí kéèyàn ó ní ìgbàgbọ́ òun ẹni pé nìyẹn gbọ́ lọ́n gbọ́ àmọ́ ìgbàgbọ́ yẹn kò débi tó yẹ kó bọ́kùn lẹ́rù ẹrú kan tó jẹ́ mùmìnì yẹn ni pé kìí sí pé ọmọ wá wá mùmìnì tó jẹ́ mùmìnì tó ṣe pé ó jẹ́ mùmìnì tí kìí ṣe ẹni tí ń sẹlọ́hùn èèyàn bá rí tí ó jẹ́ pé mùmìnì náà sá ń jẹ́ àmúná wà ní ìrégbèrègbè lọ́wọ́ irú ẹnìyàn náà ìyẹn lè tú kalẹ̀ tó bá jẹ́ pé ẹrú ni so wal adillatu ala ma alayhi salaful a'imma wọ́n ní ìtọ́ka tí àwọn àfá umma àwọn salaf tó wà lórí rẹ̀ wà ìmọ́tù àtàwọn àìmọ́ rẹ̀ àwọn àfá nínú àlèúmọ̀ tó ti kọjá wọ́n ní annal iman wọ́n ní iman lọ́dọ̀ àwọn àfá súnnà qawlun èyàn ma ń wí ọ̀rọ̀ wọ̀yánkúsú bilmaṣíyà ìmánì a máa lékún bí ẹba yí ń tẹ̀lá ṣe ọlọ́run ìmánì a máa dínkù bí ẹba sí ń ṣe lọ́run so tẹ́bá rẹni tó ti pé ń ṣe lọ́run nìsín òun náà mọ̀ pé ah, ẹ̀ṣẹ̀ ní ń ṣẹ̀ yìí kó yá mọ̀ pé ìmánì òun ti ṣe kí ni ìmánì ti ń yoro nù anábì sallallahu alaihi wasallam débi pé ẹlòmíì ó ní ìmánì rẹ̀ bí ó sì máa lékún ìmánì ó máa lékún tẹlòmíì ó sì tóbi ìmánì yóò tóbi bí àpáta anábìsì ní ìmánì ẹlòmí yóò yóró yóró yóró yóró yóró yóró yóró débi pé kọ̀ wá ní ju ọmọ náà gún lọ mọ́ amọ́tíjọ́ ọmọ náà gún yọ̀rọ̀ tí ma ń rìn lára àyàn báyìí pébi tí ìmánì ẹlòmí ò yóró dénú yẹn ni pé ìmánì yẹn ò ní bàjẹ́ tó rẹ́ bọ́ ni wọ́n máa ń ṣe kí ni yọba ìmánì yẹn jẹ́ ni. àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn ń sẹ́wọ̀n yóò máa mú ẹmọ́ nìyẹn yóró yóró yóró yóró títí anábìnrin tẹ̀lé mi wà ní ju kínkínní lọ bí bí ọmọ náà gún ti bẹ́ẹ̀ náà bó ṣe máa ní kékeré yẹn náà anábìnrin mùsùlùmí ni àtúnpè náà torí ẹmọ́ nìyẹn sẹ́kù sínú ẹ̀mí rẹ̀ tó náà ni pé mùsùlùmí gbọ́dọ̀ sí ìyapa ọba ní gbogbo ọ̀nà yóò tó kọ́

kó wá wò pé ṣe tó wú ànábì ní kó sì mọ̀ tẹ̀lé níta ànábì wí wọ́n ní min kitabillahi ta'ala wa sunnati rasulihi akthara min an tuhsa wọ́n ní nínú alquran nínú súnà ànábì tá a yìí wọ́n ní ẹ̀rí rẹ̀ pọ̀ wọ́n ní wa min nínú gbólóhùn ẹ̀rí náà ọlọ́ọ̀bù ní ra ìrun yín láre ìnípọ́lọ̀ ń pe ìrun ní ìgbàgbọ́ ní àyè àìsọ̀lá tukùn ìrun yín tẹ̀ ń kí tilmakudis tí àwọn sọ̀hábà kí sí bí tilmakudis kọ́bla tahwil al-qibla síwájú kọ́ tó yí ju wọn sí qibla ní sẹ́kù fẹ́ ni pé ọlọ́run a máa pe ajẹ́pẹ́ nìyẹn ń lékún ní ìgbàgbọ́ ń lékún ní imani nù anábì tuntun báyìí pé sallallahu alayhi wa sallam lè rọ́bdì lè wọ́bdì Abdul Qais anábì sọ fún wípé amurukum bil imani billahi wahdahu èmi ń pa láṣẹ ni o bí kẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba nìkan ó ṣó anábì wá ní atadruna mal imanu billahi wahdahu sẹ́mọ̀ kan tí ń jẹ́ nígbàgbọ́ sí ọlọ́run bá nìkan oṣù anábì ní ṣahadatu an la ilaha illallah òun ni ìjẹ́rìí pé kò sí ẹni tí a gbọ́dọ̀ máa ṣe àfi Allah yẹn ni pé al-iman wọ́n tún máa ń pè ní ṣahadatu an la wàdẹ̀lìl wọ́n ní ẹ̀rí ala anna al-imana yazid ipé imani a máa lékún qawluhu ta'ala ọlọ́ni wa yazdadu alladhina amanu imana yẹn ni pé àwọn tí wọ́n ní ìgbàgbọ́ imani wọn yóò máa lékún bákan náà lọ́n tó báyìí pé fa amma alladhina amanu kẹrí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ìmánì wọn a máa lékún wọ́n ní khilafan ọ̀rọ̀ yìí tako liman qal àwọn tí wọ́n sọ pé innal iman wọ́n ní ìgbàgbọ́ wal qawl wọ́n ní kí wọ́n wí lásán wa hum àwọn murji'a wọ́n ní tó bá ti wí la ilaha illallah wọ́n ni kódà kẹ́niyẹn tí bí ń wí àá wọ́n láyé tí wọ́n pọ̀ báyìí àwọn tó ń pe láyé láyé láwò lẹ́nu tí wọ́n ń sọ fún yín pé yẹn ń pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ń pe ṣéwù ó pe láyé láyé láwò lẹ́nu lóòótọ́ kó ló lè ṣe ọgọ́rùn kó tó dé kó lórí ìjòkó àbí jù bẹ́ẹ̀ lọ àmọ́ ń pe Abdul Qadir ni ó fi parí ẹ̀ la ilaha illallah Abdul Qadir ṣéwù la sànàbí àtọ́ kí ni ìtumọ̀ yìí òun ń wí láyé láyé láwò tó sí láyé láyé láwò àdúró sí òdúró so náà ni pé àwọn múrùjí ànámọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn àwọn ni wọ́n ní tó bá ti wí láìlá àlá ó ti tán wà mọ́ ń kọ́ọ̀l ẹni tó bá ń sọ pé annal iman tó bá ní ìnígbàgbọ́ ó wà tasdik òun ni kí wọ́n kẹ́ gbà lódodo lásán tó bá ti mọ̀ nínú ẹ̀mí rẹ̀ kàlà àṣà ìrọ̀ gẹ́gẹ́ bí àwọn àṣà ìrọ̀ ni wọ́n máa sọ yìí o sọ àwọn àṣà ìrọ̀ òun náà ni àwọn tó ṣe pé wọ́n ní ti ń jẹ́ iman àtọ̀sídìk ìgbàlódodo ni wọ́n sì dá dúró báwọn àwọn ò ní dárúkọ pé iṣẹ́ wà níbẹ̀ pé iṣẹ́ ó wà nínú iman wa min al-ma'lum aklan sheikh abdulrahman al-sheikh wọn nínú tá a mọ̀ nínú làákàyè wa shar'an àti nínú òfin ẹ̀sìn wọn ni anna niyyata al-haqqi tasdiq tó ń pè ní àníyàn òdodo ìgbà nǹkan lódodo náà ní ń jẹ́ bẹ́ẹ̀ wala amalu bihi kí o tó wá máa ṣe nǹkan tí nígbàgbọ́ sí òun tí dà láníyàn òun tasudik ìgbàlódò náà ni wa qawlul haqq kí o tún sọ òdodo jáde lẹ́nu tasudik ìgbàlódò náà ni wa laysa min ahlil bid'ah ma yunafi qawlu ahlis sunnah wọ́n ní kò sí pẹ̀lú àwọn oníbìdí àwọn ọ̀lẹ́rí kankan tí wọ́n lè fi takò gbólóhùn ahlis sunnah wal jama'a walillahi alhamdu wal minna a ah, sheik abdulrahman al-sheik nípa dúpẹ́ fọlọ́run ọlọ́run ló lọ́pẹ́ òun ló ní ìrègùn ní pé ah, àwọn dúpẹ́ fọ́lọ́hun ṣẹlẹ̀ tó bá wà ní ìlànà alùsùnà wal jamaa kẹ́ni yẹn kọ́ mọ dúpẹ́ fọ́lọ́hun ọba tí yẹn bá ń gbọ́ súnà yìí ìyẹn máa ń dúpẹ́ fọ́lọ́hun ni pé ah mo dúpẹ́ o tí ọlọ́run ní kí ọmọ yé mi náà torí pé kí ni ìranù ní bẹ nídìí bídà bídà láéláé kò sí ẹ̀rí kankan lọ́dọ̀ wọn náà ni ọkàn tó bá jẹ́ oní súnà ọkàn rẹ̀ ọbalẹ̀ ṣẹ́rí wàláhì tí yẹn bá ti gbọ́ pé sí táwọn súnà sọ ni ṣẹ́rí wọn ni kódà tó bá tí ìmọ̀ táwọn ní tó tí ìmọ̀ tó fi tako ní dídí àlérí nǹkan tó ń ṣe kọkànlẹ̀ ọkọ̀ balẹ̀ náà pè sí súnà ní sáǹsì òtítán òtítán so kò torí kò sí nǹkan lọ́dọ̀ ní dídí àjú kí ni ju dàrúdàpọ̀ lọ dàrúdàpọ̀ ṣé kìíní èèyàn dúpọ̀ àwọn dúpẹ́ lórí eléyìí wọn ni qala Allahu ta'ala ọlọ́ọ̀bá sọ́lá rẹ̀ ga sọ báyìí pé laysal birr an tuwallu wujuhakum قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر قلوا أنك كين شوري أنك داجوني قا يكتون تين يو أتدي تين وو nǹkan tí ń jẹ́ orí òun náà nìkan nígbàgbọ́ sí ọlọ́run ọba àti ọjọ́ kẹyìn ọlọ́run wa ka ọ̀rọ̀ yẹn débi pé ọ̀là ìkàlàdínà sọ́dà kù olúwa ní gbogbo àwọn tán nígbàgbọ́ yìí àwọn ni wọ́n gbà lódodo so ai fi máa àmìlú wọ́n gba tí wọ́n ń ṣe lódodo fi ààrẹ àyà tó wà níbi àyà yìí nílò àmàlẹ̀ ọgọ́hìrọ̀ wàlbàtínà níbi àwọn iṣẹ́ tó hàn àti tó pamọ́ wà ṣáàìdù fi kalami arab qawluhum ṣékù tó fẹ́ mú ẹ̀rí wá tàbí mọ̀ pé tí ń jẹ́ iman òun náà ni at òun náà tó ni al-amalu yẹni pé kò sí dánpẹ̀ ní ìgbàgbọ́ tí ò ní kó iṣẹ́ sínú àti àníyàn ṣéèkì ní àwọn larabawa wọ́n ni hamalatun sadiqa وقد سمى الله تعالى الهوى المخالف لمن جاء به رسول صلى الله عليه وسلم إلها wọ́n ni hamalatun sadiqa táwọn larabawa ń sọ̀rọ̀ wọ́n ni yẹni pé hamalatun sadiqa sọ̀dẹ́kọ̀ nkankan tí yàn ń gbé mọ́ra tí yàn ń ṣe tọ́jẹ́ ti òdodo wọ́n ní Ọlọ́hun wa subhanahu wa ta'ala ó pe ìfẹ́nu alhawa al-mukhalif ìfẹ́nu tó bá ti yàtọ̀ sí tí ànábì mú wá Ọlọ́hun sọ pé ìlà Ọlọ́hun pè ní Ọlọ́hun Ọlọ́hun ní ara'ayta man ittakhadha ilahahu hawa ẹni pé olúwa ní ọ̀rọ̀ àwọn tó ṣe pé tí wọ́n ń ti ń sìn òun náà ní ìfẹ́nu rẹ̀ qala ba'd al-mufassirin wọ́n ní àwọn àfá tí wọ́n tú tíra àpá àwọn àfún tafsir wọ́n ní la yahwa shay'an illa raqibahu wọ́n lè yóò ní fẹ́ kankan àkọ́kọ́ jẹ́ pé ìyẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan yẹn nù ìyẹn ni pé àwọn tó bá ní pé al-iman wípé kágbà lódò lásán ni tí wọ́n bá sọ pé mọ́ gbà ìmọ̀ ni ti dúró náà nù wọ́n ní ọjọ́ nínú àyà Qur'an kọjọ́ nínú àdísà náà ìbákanáà nínú èdè àwọn alárúbáwá gan kọjọ́ ntí yẹn bá gbàgbọ́ yẹn máa ń ṣe nǹkan yẹn ni. qala ibn rajab rahimahullah ibn rajab al-hanbali alayhi rahmatullah wọ́n ní amma ma'na al-hadith wọ́n ní ṣe rí ìtumọ̀ àdísà nǹka àdísì wo ni wọ́n ní la yu'minu ahadukum hatta yakuna hawa'u tabacan lima jitu bihi wọ́n ní ìtumọ̀ àdísì yìí wọ́n wọ́n annal insan wọ́n ní ọmọ ènìyàn la yakunu mu'minan kamilal imani wajib yóò tí lè ní imani tó jẹ́ imani tó jẹ́ dandan tó pé hatta takunu ma hatta takuna mahabbatuhu àfikọ́ jẹ́ pé yìí tẹ́niyàn bá ń tabi'atan lima ja'a bihi rasul sallallahu alaihi wasallam yóò mọ̀ fi tẹ̀lé nǹkan tánàbí bá ní ó ṣe ni minal awamiri wan nawahi nítọ́ jẹ́ tánàbí paláṣẹ ni àbí tánàbí ni ẹ má ṣe má kò ní ṣe má wàhírí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ fayajib ẹn fayuhibbu ma amara bihi ẹn tó bá jẹ́ mú mi ní gidi yóò mọ̀ fẹ́ tánàbí bá ní kó ṣe wa yaqra'u ma naha anhu yóò kórìíra tánàbí bá ní ọmọ ṣe má tó bá gbọ́ kíní kan bó ṣe lè wù kó mọ̀ ṣe nǹkan yẹn tó bó ṣe lè wù kó pẹ́ mbẹ̀ tó

ọlọ́run ọba ó bú man kariha ẹni tó bá kórìíra ma ahabba Allah nǹkan tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí tó ní ìwọ̀n láìkẹ́ tóun aw ma ahabba ma kariha Allah abẹ́ni tó bá ń fẹ́ràn nǹkan tí ọlọ́run ló wọ̀n fẹ́ ọlọ́run ní ìyẹn yẹ yẹ nírú ẹni yẹn kama qala ta'ala ọlọ́run bí ọlọ́run ọba nú náà ni máa ń wù hàn tó mọ̀ tẹ̀lé kí tọ́nà bá ló wọn fẹ́ náà wọ́n láwọn fẹ́ wàkẹ́rì orídọ̀ wánàwù tọ́nà bá ló ń fẹ́ wọn yóò kó wọn nírira fa àhàbàtọ́ àmàlẹ̀hù olúwa ní ilé ni ó ṣe ṣe sábàbí tí gbogbo iṣẹ́ wọn yóò fi bàjẹ́ falwajib sheikh ibn rajab tó túláàsì ala kulli mu'minin fún gbogbo tó wá fẹ́ jẹ́ mu'mini an yuhibba ma ahabba Allah kó máa fẹ́ràn tọ́lọ́run bá bá fẹ́ mahabbatan tujibu lahu al-ityanu bima awjaba alayhi minhu tó pé ìfẹ́ yẹn ni ó máa wá jẹ́ kó lè máa ṣe nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe ìyẹn gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run débi pé ìtumọ̀ ọmọ fẹ́ràn ọlọ́run yẹn ni pé yóò tì ọ́ débi pé tọ́lọ́run ó kálukú ló lèmi náà fẹ́ràn ọlọ́run àmọ́ ìfẹ́ yẹn ìgbà tí ó máa hàn òun náà ni ìgbà tí ọlọ́run bá pàṣẹ kéṣì nǹkan báyìí wọ́n wò pé á ń ṣe àbí ọlọ́run ní máa ṣe kíní yìí ìwọ́n ní òun ó ṣe ẹni yẹn òun gangan ní tí ń jẹ́ pínyàn fẹ́ràn ọlọ́run ní pínyàn ọmọ tẹ̀lé ó ní fa inna dhatal mahabba ó ní tí ń jẹ́ ìfẹ́ gangan hatta ata bima nudiba ilayhi minhu kana dhalika fadlan ẹni pé kọ́dà ń ta bá ní pé a kàn láì kíní yìí ẹnìyàn ọmọ ṣe náà ni kọ́dà tí nǹkan yẹn bá ṣe ọ̀ràn yàn yóò sì mọ̀ sí wà á yẹ kọ́ra mẹ́yẹ kọ́ra Allahu karahatan tujibu lahu wọ́n lẹ́yìn náà ẹniyẹn yóò wá mọ́ wá kórìíra ń tọ́lọ́run bábá lóhun ọ̀fẹ́ ìfẹ́ yẹn ìkórìíra ń lójú kọ́ mọ́ wá fẹ́ tó jìbìlẹ̀ o alkaf amma harama alayhi wà ní ṣe nǹkan tọ́lọ́run bá ní ọmọ ṣe má fàyín zadatil karahiya tí ìkórìíra yẹn bá wá lékún hatta awjabatil kaf tó fi wá di pé padà káwọ́ amma kariya Allah níbi nǹkan tọ́lọ́run

tó pé ìfẹ́ yẹn sì jẹ́ ìfẹ́ òdodo láti inú ọkàn rẹ̀ awjaba dhalika lahu an yuhibba bi qalbihi ma yuhibbu Allahu wa rasulahu ẹni náà máa fẹ́ràn nǹkan tó lọ́wọ́ bá fẹ́ nítorí jíjẹ bá fẹ́ ni wa yaqra'u ma yaqra'u Allahu wa rasuluhu yóò kórìíra tí ọlọ́run bá kórìíra tó jíjẹ bá fẹ́ wa yarda ma yurdi Allahu wa rasulahu yóò máa fẹ́ tí yóò yọ ọlọ́wọ́ kórìíra tó bá lè jẹ́ ìbínú ọlọ́run ọba wa ya'mal bi jawarihi yóò mọ̀ wá fi oríkì rẹ̀ ṣiṣẹ́ bi muqtada hadha al-hubb wal-bughd nǹkan tí yóò bá fa ìfẹ́ ọlọ́run ẹ̀mí tí yóò bá ka ìkórìíra ọlọ́run yóò mọ̀ jìnnà sí i. fa idha 'amila bi jawarihi shay'an yukhalifu dhalik tí ṣe nǹkan kan pẹ̀lú oríkì rẹ̀ tí fẹ́ bí a nìrì taka bàbá àdọ́mọ yẹ kọ́ra wọlọ́hu wa rasúlù ó sì nǹkan tó lọ́wọ́ bọ̀ fẹ́ wàtàrà kẹmẹ́ yóò ṣíbù wọlọ́hu wa rasúlù ó fi nǹkan tó yẹ ọlọ́run fẹ́ kalẹ̀ kó ṣe kò sí máa ojú bí i tí nǹkan yẹn sì dé ọ̀ràn yàn wàlẹ̀ kódùrà tó àlẹ́ ó sì lágbára láti ṣe ntọ́lọ́ ní kó ṣe ọ̀pá tí olóòní ṣe ó sì lágbára àti ṣe dalla dhalika ala naqsu mahabbati alwajiba yẹn ni kẹ́ ẹni yẹn kò nífẹ̀ẹ́ ọlọ́run nù ń tara rẹ̀ jẹ́nu fa'alayhi an yatuba min dhalik ó tú láti kí o ti túbá níbi irú nǹkan báyìí o wọ́n sọ pé tọ́lọ̀ ní kò ṣe ní o sì takú kò ní ṣe ń dín pààrẹ́ sì ká kò ṣe ní ó yẹ kí o túbá o kí o jáwọ́ níbi irú nǹkan báyẹn wa yarji ila taqmil al-mahabbati al-wajiba kẹ́niyàn wá padà kọ́lọ̀ lè tó pé bóun ní ìmánì mi ó sì pé bó ni ìfẹ́ tí mo ní sọ́lọ́run ó sì pé alladhi iya ruknul ibada ìfẹ́ yẹn gẹ́gẹ́ sí ní orígun ìgbàgbọ́ orígun ìjọsìn idha kamulat tí ìfẹ́ yẹn bá pé fàjẹ̀mí olùmọ̀áṣì gbogbo ẹ̀ṣẹ̀ bainana àtàǹṣàwù a máa wáyé àǹtẹ̀kọ̀dínì hawa nafs tí yẹn bá ti gbé ìfẹ́nu lọ ẹni tó bá jẹ pé ìfẹ́ ẹnu rẹ̀ ní sàmán láìkì kó sáfẹ́ máa ṣe tí kèé wo pé kílọ̀ lọ́n ní kìí ṣe kílà nẹ́bì ní ṣe ẹnìyẹn yọ mọ̀ sẹ́lọ́hùn dáadáa tọ́lọ́lọ́run ròyìn àwọn ẹlẹ́bọ bìtìbá ilẹ̀ àwa ipò ìfẹ́ ẹnu náà máa ń tẹ̀lé kí o fi máa wá dé ẹ̀ńdá àwọn ààyè tó pọ̀ nínú tíra ọlọ́run ọlọ́ni fàyín lámíẹ́sẹ̀ jí bólà ọlọ́ni tí wọ́n bá ti dá ọlọ́run wà nábì fáìlẹ́m annamá yẹtẹ̀lẹ̀ òun àwa àhùn kò sí tó kù ju ìfẹ́ ẹnu lọ gbogbo ẹni tó bá fẹ́ nù láyé ọ̀nà táwọn èèyàn máa ń gbà nù òun náà ni ọ̀nà ìfẹ́ ẹnu tó ń kálukú gbọ́dọ̀ wúra rẹ̀ ipe ṣì kìí ṣe ẹ̀sìn ìfẹ́ ẹnu lòun ń ṣe ọlọ́wọ́n ni wàá mẹ́ni adọ́l mímẹ́ni tábà àwáhu bẹ̀rẹ̀ húdá min Allah kò sẹ́ni tó sọnù tí ó tó ẹni tí ń tẹ̀lé ìfẹ́ ẹnu tí ó tẹ̀lé tọlọ́run wọ́n ni ọ̀kadhalika al bẹ́ẹ̀ náà ni àwọn àdáadáa lẹ́tẹ̀ rí òun innama tansha'u min taqdimil awa ala shar'i ní tí máa ń fà oníkéyàn fẹ́ràn fẹ́nu ju òfin ọlọ́run ọba lọ ẹni tó bá jẹ́ pé ìfẹ́nu ló sá fẹ́ràn kò fẹ́ràn kí lọ́lọ́run wí kí lànàbí wí yóò rọrùn fún láti lè máa ṣe bídí àwọn kódà ó lè kú sórí bídí àwọn wá jẹ́ pé ìfẹ́nu ló sá fẹ́ pé kí ni kí lẹ́fẹ́ sọ fún mi ní tó wà nù rẹ̀ náà ni ó ṣe wọ̀lẹ̀ hádà nítorí eléyìí súnmíyà ahàlúhà ahàlùláwà lẹ́fí máa ń pe àwọn oníbídíà ní onífẹ̀ẹ́nú wọ́n bá ti pè ló ń fẹ́ẹ́nú ìtumọ̀ rẹ̀ ní pé oníbídíà nù ọ̀kadàrí kalmà áàsì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ rí yẹn náà iná máa tàn ṣá omi tàkùdí mi làwà òun náà máa wa mahabbati ma yuhibbuhu àti ìfẹ́ nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ nítorí wájú pé ìfẹ́ inú rẹ̀ náà sáà ní irú ẹnìyẹn yóò lè máa ṣe lọ́hùn dáadáa ọ̀kadàlíkà ubul ashkhas bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ràn àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan so alwajib fi yìí wọ́n ní tó jọ́ràn yẹn fún wa tó bá fẹ́ fẹ́ràn èèyàn an yakuna taba'an lima ja'a bihi rasul ìfẹ́ yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé ní tí ànábì mú wa ẹni pé jẹ́ pé nìyẹn ń ṣe nǹkan tá ń fẹ́ ìwọ náà wá ń fẹ́ràn rẹ̀ ويجب على المؤمن الثلاث فانتبه المؤمن محبة ما يحبه الله محبة ما يحبه الله كفي كطلع ما في من الملائكة كن فسام ملائكة والرسل كن فسام وديشة والأنبياء كن فسام النبي والصديقين أوين يدودو كن فسام والشهداء أو تكوكو شهيدي والصالحين عموما àtàwọn ẹni rẹ wọ́n fẹ́ràn wọn ní àpapọ̀ kì í sì pọ́ mọ́ ní babalágbájá ẹni rẹ ni wọ́n àìrọ òmùmọ́ ni yóò fẹ́ràn wọn lápapọ̀ ní gbogbo ẹni rẹ á mo nífẹ̀ẹ́ wọn àmọ́kọ́ wọn ní àfàlágbájá àbílà kásìgbè kan wọ̀lẹ̀ ẹ́dá la yuhibbahu illa lillah kí yọ máa fẹ́ràn yàn nítorí nǹkan kan jẹ́ pé nítorí ọlọ́run yẹn fẹ́ràn yàn ẹni tí bá ń fẹ́ràn yàn torí tọ́lọ́run ẹnìyẹn ni a ó ti rí adùn ìgbàgbọ́ wọ́n ní fatahrumu muwalatu a'da'illah wọ́n ní yóò máa di ìwọ̀ kí yọ máa yàn lọ́rẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run gbogbo ẹni tí bá ń bẹ́sìn ọlọ́run jẹ́ tí ń jẹ́ ọ̀tọ̀ ọlọ́run yìí fẹ́ràn rẹ̀ ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu yàn sọ pé kan ó ju kíni lọ ó ju kùránì lọ ará lọrin òun tó pè ní sọ́rọ̀ ọlọ́run lára lọrin gbogbo yóò ẹkẹ́ sí pé ó tún wá sí yìí ní ẹyọ kan ọmọ ilé pàwọn ó ní olójú kùránì olójú olójú ìrún lọ nítorí bá kí sọ̀rọ̀ bá ti ẹ̀kọ́ ló ní ládà ọgọ́rùn ládà ọgọ́rùn ó ní tó bá ìṣe kíni tó bá kírun wákàtí márùn ó ní ládà kan péré wákàtí kan àyílà wákàtí kan alásàdì wákàtí kan mọ́gàdì wákàtí kan ìṣáì mọ́kà wákàtí kan so ẹwò tí gbogbo èyí táwọn èèyàn gbélé yìí hàn so ẹ̀rí wọ́n tó ṣe nǹkan lé ọba òun náà ló ṣe kíni wọ́n tó pè kọ́ wá sí wá sí sẹ́rí pé ará lọ́rin sẹ́rí pọ́ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run báyìí sẹ́rí pọ́ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run sòbí ilẹ̀ ó ti máa mà wípé àwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀nà tí yẹn ti máa mà ní ẹni tó bá kórìíra ọlọ́run tó yẹ pé ayé ayé náà lọ pàtàkì lójú wọn tẹ́tì mà nù aláwọ̀ tó lọ jí mẹ́wọ̀n náà tó ń kí káàbọ̀ ébà àwọn àbá àgbà ń lu yìí náà nù bá wọ́n tó ń kí bàbá àgbàlejò lálá lónìí alimiskinu billah olówábá alálejò Allahu Akbar ẹwọ ẹwòlú ẹwòlú akójẹ akójẹ èyí àtẹjẹ yọ àwòpẹ́ àpín ní bẹ́ẹ̀lì wá 1000 kan 100,000 Allah orí owó ní wà mọ́kànjọ́ mi lójú 100,000 wọ́n àrígìrì ẹ̀rẹ́ náà ni àwàláì ah, alìmìskínú billah aláì wàlá ìlú iṣẹ́ tí wọ́n bá ń wo ìlú yìí ẹni tí ò bá mà yóò mọ̀ tọ́ra rẹ̀ jẹ́ yóò mọ̀ ó sì tán jẹ́ gbogbo àwọn afáwọn aláìníkan sí náà ni wọ́n ń sọ pé àyàfi o àfi tó bá jẹ́ onísúnnà nínú wọn nìkan náà ni abayé jẹ́ náà ni wọ́n abẹ̀sìn ọlọ́run ọba jẹ́ náà ni wọ́n sí nìsín ẹ̀wọ̀n wọ́n lè gbé ọ̀rọ̀ wọ́n ní káwọn mọ́mọ́ kúnlẹ̀ mọ́ wọ́n lè gbé lọ jímọ̀ wọ́n lè gbé lẹ́nu rédíò àmọ́ wọ́n lè rí sọ pé nílùú ilẹ̀ tó máa ń yan obìnrin kọjí nílùú Ìlọrin west yóò jẹ chairmanu onírí ohun sọ ẹwọ̀n onírí sọ yí buhari tú nìsín ẹtù anábì ní lan yufliha qawmun wallaw amrahum imra'a anábì ní gbogbo àwùjọ tí bá ń gbé àṣẹ lóbìnrin lọ́wọ́ ẹ̀ ní sí àṣeyọrí láyé ẹ̀ ní sí oríire ẹni ní fọ̀kànbalẹ̀ tí wọ́n ní rí wà sí yíò sí nìsín ọ̀ wà sí wà láyé àwọn ọmọ sàmánì wọ́n tún dé wọ́n tún wá ní ká kúlẹ̀ mọ́ wọ́n mọ̀ lè rédíò wọ́n mọ̀ káàkiri ogun wà sí òrèlè ìsìn wà sí nìsín yìí sọ ẹ̀wọ̀n kan a ní ìfẹ́ ọlọ́run kéré lẹ́ni wọn tẹ́bá rí tán bá wọ alìkímbà alìkímbà tó fi kówó jẹ ni tán bá wé láwà ní láwà ní tó fi gbowó ni kò sí láwà ní ẹ̀sìn kankan lérí wọn lérí wọn kò sí láàrin ẹ̀sìn kankan lérí wọn so òun náà ni pé ẹwọ wà ẹni tó bá ṣe pé nítorí tọ́lọ́run náà ni nǹkan rẹ̀ ti ń ṣe yóò máa fẹ́ràn èèyàn torí tọ́lọ́run yóò sì máa kórìíra èèyàn torí tọ́lọ́run àmọ́ àwàláì àwàláì tẹ bá rí mọ́tò tí ń lò báyìí kai ọ láìkẹ́ o so ó ti tí o bá ní fún ní àìní fún ọ nítorí tọ́lọ́run náà ni anábìlẹ̀ tó bá ti rí báyìí fàkọ̀dé stekmelel iman ẹniyẹn ní ẹniyẹn ní imani rẹ̀ ṣe kí ni ó ti pé nígbàgbọ́ wọn wà mẹ́kánà hibbuhu ẹni tó bá ṣe pé ìfẹ́ rẹ̀ wà buguduhu àti ìkórira rẹ̀ wà ata'uhu àti ìfúnyàn ní nǹkan rẹ̀ wà mani'uhu àti ìsọpé ìní fún ọ lè hawa nafsihi nítorí ìfẹ́ ẹnu ni tí pé tẹbárí tí bá ń báyàn já ẹni wọn fún lówó ni abórípẹ́ ni ń dí yóò mọ̀ dínà owó fáwọn sẹ́rin tọ́pọ̀lọpọ̀ ń sọ alùsùnà lẹ́nu sí o ní pé wọ́n tẹ́lẹ̀ àà ah, ah, ó tún ní ká má ṣàdúà mọ́ tàbí ni ẹ má ṣàdúà mọ́ sí pẹ̀lá ni ẹ má sẹ́ ah, wọ́n tún ní ò ṣàdúà tàbí ni ò ṣàdúà àbà àwọn kẹtọ́ tó dé nìsín tàbí ò ṣàdúà àwọn rẹ̀ àwọn ọmọ oníwà ẹ̀hìn ni tàló ní òsádùá wọ́n ní òsádùá tàló ní òsádùá wọ́n tó dá mọ́sá sàlátù má ní ẹmọ́sá sàlátù má ń tẹ́ ẹ̀sọ́ ń tẹ́ ní ẹmọ́ se má wọ́n ní a mọ́ sí sọ̀látù ẹ̀hẹ́n Ibrahim yá nìkan ní ká máa ṣe wọ́n lóhun nìkan lànàbí ní ká máa ṣe wọ́n lóhun lòun nìkan lànàbí kọ́ àwọn sọ̀látìlì bá tún ṣe pé ó sì ju kùránì lọ wọ́n ní a máa ṣe mọ́ sọ̀látìlì bá tó jù rún lọ wọ́n tún ní a máa ṣe mọ́ ẹ mọ́ sọ́bẹ̀ jáde so ìgbà ẹ̀hún kálukú ọmọ ibi tó ń kálukú lọ àmọ́kẹ́ a máa sàṣàlátù fà nẹ́bì mọ́ ha àṣàlátù fà nẹ́bì àwọn àwọn ọkọ̀ wàlá àà ilé ríbúlà ilé yóò kí ẹmọ́ ìsàlátù fà nẹ́bì mọ́ ẹ sọ ń tán bá wí gangan ẹni wọn wà lè wádìí pé sọ̀rọ̀ àti ìfàṣẹ ẹdú ẹdú àbá tí sọ́lá tó ìfàájì sánàbì ló ṣe tí ẹ̀kọ́ ọ̀rọ̀ yanjú àmọ́ wọn ò ní lọ́bẹ̀ wọn so tẹ́rí tí wọ́n fi ń kórè ọ̀pọ̀lọpọ̀ alùsùnà ni pé ọ̀nà ìjẹun gangan ń dí àwọn ah, tó ní kò tó sí wòlímọ̀ wòlímọ̀ kò rárí alìfúlámi ẹ̀hẹ́ kò sí torí bẹ́ẹ̀ náà tí ń ṣe kí ni láti ń gbowó ó tún lò tó sí fìdáwù gbé àá ẹ̀tún lò tó sí fìdáwù kò sí atúbẹ́ sàdúà sílé kò sí onílé ní kó sàdúà rẹ̀ fúnra rẹ̀ ọmọ tó ló kú sàdúà fún ìyá rẹ̀ fún rẹ̀ àbí bàbá rẹ̀ kò sí gbogbo ntí ń di ariwo nu o tàbí ni so àmọ́ tájẹ́tì ohun àmì ẹ̀ní mọ̀ ẹ̀ní mọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni àní ẹni tó pé ní ìdílé mìsínú wọ́n mọ̀ pé wàlá wọ́n mọ̀ pé ẹ̀dá ẹni tí ò lè pé kéwú dún lẹ́nu ẹ̀ àmọ́ nítorí tí sẹ́ńgì ti wà sẹ́ńgì ti wà ó sì dàfà ńlá mara lọ́rin lọ́wọ́ ẹwù nǹkan ó di àfà ńlá mara lọ́rin lọ́wọ́ tó pẹ́ mọ̀ gbọ́ báyìí pé ah, ah, ọ̀rọ̀ ẹbọ aláwòlélé yìí ni wàláì súnmọ́bì láìlẹ̀ àdíláìlẹ̀ etí ara mi mo fi gbọ́ báyìí mo fi etí ara mi gbọ́ báyìí tí ń sọ pé Ọ̀rúnmìlà àti ànábì wọ́n pàdé wájú Elédùmarè mo fi ọba tí ó pàmí tí ó bùmí tí ó jìmí tí ó pàmí tí ó jìmí fi búra ó ní Ọ̀rúnmìlà àti ànábì Muhammad wọ́n pàdé wájú Elédùmarè ó ní ìgbàtà ànábì wá ní ńlọlé ayé Ọ̀rúnmìlà wá ní wá ó lá ànábì gba kíníkan lọ́wọ́ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà wá ní ńlọlé ayé mo fi Ọlọ́run bá tó dá mi búra ó ní Ọ̀rúnmìlà wá ní lọlé ayé ó nígbà tí ànẹ́lóhun lọlé ayé Ọ̀rúnmìlà wá ń sọ fún pé ń tọ́ ọgbà lọ́wọ́ mi ifá tọ́ ọgbà lọ́wọ́ mi rántí mi nínú tíra tiẹ̀ náà o ó ní ifá òun ní ń jẹ́ òun lọ́wọ́ di Suratul Fatiha ẹ̀wọ̀n sí ara náà tí wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ o ó sì dàfà ńlá mọ́ wọn lọ́wọ́ ńlẹ̀ àṣírí owó ojú màálù ẹ̀dùn ọ̀hún ní wọ́n yóò àwa tó wájí mọ̀ àyẹ̀kẹ̀wà alìrìsínú bí láì lágbà lálejò lónìí ẹwọ̀ ah. ẹwọ̀ ẹwọ̀ lùyìí ẹwò lóyìí ẹ̀yìn olóbe kọ́nà lè wẹ́yìn olóbe kọ́mọ jòpọ̀ mójú màálù ẹ̀ògùn owó kọ́mọ jèèyàn gbogbo eré èèyàn tó ń gbé yọ ẹ̀kọ́nà lè bá pé àá pé wọ́n ló ní tí èèyàn a wà láìtàlà ìgbógbọ́ ní tètè èèyàn bá jèèyàn ò lè jèèyàn mo tún gbọ́ olóòkẹ́yìn tó lọ́n báyìí tó bá lóòtọ́ ìsàpàdà dé pé ọlọ́run mo dé mo ti rówó tán ẹ̀dàkùn sí gbogbo àfáyé ọ̀gbọ́n ni sí wọ́n gbọ́n ni wọ́n gbọ́ ta ló pè kalẹ̀ tó sọ fún rínú yí so ẹ̀ẹ́sẹ̀ rí bílù ìsẹ̀ rínú o irọ́ látó kẹ̀kẹ́lẹ̀ náà ni ẹ̀ àfẹ́ tó wá fẹ́ sin lọ́hun ló sàgbákò wọn o ẹni wọ́n fẹ́ sin ọlọ́run tó fẹ́ dúró sẹ́sìn ọlọ́run ó sì àgbákò wọn tó bá sàdọ̀ aláwọn mọ́ni ẹ̀rẹ́rẹ́rẹ́ láríkọ́ nínú ọmọ bí wọn gbogbo nǹkan lọ́sà mọ́ àmì ẹ̀tọ́ bá rí tí ń sẹ́lọ́run yóò sì jọ rẹ̀ tí wọ́n tí bá ti ń lówó so náà ni pé ṣéèkì ní pé ẹni tó bá rí torí pé kí ni nítorí yóò mọ̀ fẹ́ràn rẹ̀ nítorí ẹnu ti ẹni bí sí ti ń ṣe bá mi láàmú wọ́n ní kana dhalika nuqsan fi imanil wajib irú ẹniyàn kò ní gbàgbọ́ tó yẹ kó ní fatajibu tawba min dhalik ọdọ̀ rẹ̀ kí ni kó túbà o ẹwọ gbogbo túbà o irú ọkùnrin náà kó náà lè túbà o ní tí ìfi ń sọ yìí nítorí lè gbọ́ o láti bá ní àǹfààní àti rí báyìí gbogbo tó yẹ kí n bá ní àǹfààní àbí tí n bá rí àǹfààní àti pé fóònù rẹ̀ tó bá gbé tí n bá rí nọ́mbà rẹ̀ bí n ṣe sọ fún látó kẹ̀kẹ́ rẹ̀ ni pé sí ìsìláàmù lélẹ́yìí tó ń ṣe yìí bí n ṣe sọ fún nu ọ̀hún sọ báyìí pé Ọ̀rúnmìlà ń pàdé wájú ọlọ́run àtànẹ́bí sallallahu alaihi wasallam ọ̀hún sọ pé ẹni tó bá fẹ́ lówó yọ kẹ́yìn sọlọ́run ṣé ìsìláàmù ló ń pèpè sí ẹwú gbogbo èèyàn tí sì ń ó sọ pé ọlọ́run ọ̀dẹ́ ẹnìkankan ní ó lò sí àfẹni tí ó bá mọ̀nà tí ó fi táàpù owó jáde lára ara rẹ̀ ẹ̀wùn kẹbàrùn wọ́n sì gbọ̀nà rẹ̀ gbólòdòdó wọ́n á sọ fún pé irọ́ ni ó lò sí bẹ́nu ní mọ̀lẹ́bí tiẹ̀ náà ṣé kò lè sọ fún ni a sì mọ́ máa ẹgbẹ́ àwọn àbúrò rẹ̀ tí ajọ jẹ́ kílásímẹ́tì bẹ́nu wa ajọ jẹ́ kílásímẹ́tì ní dàrú ni kò ní tọ́rọ́ dì sí ṣé o ṣe táàpù àá ó sì tábò owó fún tẹ́kànmọ́ kínkín ra sọ́kọ́ra mọ́ báwọn ni sọ ọlọ́run kó mẹ́ta sànú fún yàn òun náà ni pé ntí wẹ̀nẹ̀ ntí mo fẹ́ lò wọn gan ni pé fatajibu tawbatu min dhalik wallahi ọ̀rọ̀ yẹn ni kí n ò túbá níbi gbogbo àwọn rúwà báyìí kí n ò túbá kí n ò já ọkọ̀ ń bẹ́ẹ̀ kí n ò bá lè kánú ọlọ́run ọba so gbogbo kókó ń tàbí ń sọ̀rọ̀ yìí láti fi tú àṣírí àbí láti fi yẹ̀yẹ́ àbí láti fi bú tí tí ò bá sọ jáde báyìí ẹ̀ <laughs> gbọ́dọ̀ sọ ò so pé yíò tó yẹ kó lè sọ orú ilé iná à ah, èyàn fẹ́ sí orí ibú nù yẹ kó lè ọyẹ kọ́rọ̀ rẹ̀ lè dúdú ilé iná à ah, dédé tí ń sọ jáde ní tí wí gangan náà ní kó tìbí tí ń sọ̀hún ọkọ̀lọpọ̀ mọ́sá sànú fún yàn ẹ wá wo àfáwọlọ́wọ́ àyàgbá kò báyìí tó tó rú ilé yìí lásìkò o so òun nísìn jáfa gbà nílọrin nísìn ẹ́ wàlá ọ̀yẹ́ kí lọrin ó kókókókókó tún kí lọrin gan kó sún ẹ̀ẹ̀kan tàkàkà kí lọrin ó ronú ẹ̀yìn tẹ́ ń jẹ́ lọrin àwọn gangan náà ń jẹ́ lọrin ọ̀yẹ́ kẹ́ sùn kẹ́ tàkàkà kẹ́ wá ronú pé sí lọrin lélẹ́yìí so kọ́lọ̀kọ́ mọ́ ṣáṣánú fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk na'am wọ́n bẹ̀rẹ̀ assalamu alaikum wa alaikum assalam please please sir what prophet said about the person that did, that did not join all the refuse to pray with others ìrun kíkí ní ìrun jama tó bá ṣe pé ẹni tí wọ́n fẹ́ kírun lẹ́yìn rẹ̀ kò ní láìfí kankan lára tẹniyàn márùn kí bákanáà tí kẹrà dó lẹ́nu rẹ̀ so bákanáà tí mọ́sálásí kọjú bí sẹ́yọ́kọ́ kọjú sí sórí ẹniyàn tí ó wá kírun pẹ̀lú wọn ẹniyàn kò ní nírun yẹni pé irun rẹ̀ ti ń kí nílé òun kò nírun àbí tí wọ́n lọ lè ń kí ní tí ò kí ní jàmá sórí ẹniyàn ń ṣe ẹ̀ṣẹ̀ láńlá àmọ́ tó bá jẹ́ pé bóyá ẹni tí ń kírun yẹn ní pọ́blẹ́mù ọ̀kan àbí kejì tó yẹ pé yóò jẹ́ ìdínà fún yẹn láti kírun lẹ́yìn ọ̀rọ̀ ẹnìyẹn kò sí tó burú mẹ́tẹ́ nìyẹn ń ṣe àbí kó jẹ́ pé mọ́sálásí gangan kíbla rẹ̀ ní pọ́blẹ́mù kò sí tó burú bí kẹ́nìyàn kó dàrùn rẹ̀ kí tí ò bá láǹfààní àti lọ sí ibi tí wọ́n ti kọjú sí kíbla gangan bẹ́ẹ̀ so kó kàn jẹ́ pé pẹ̀lú ìfẹ́ ẹnu kírun ní ìnimi òní báwọn kíjàmá so ìrẹ̀lẹ̀ yìí aburú lánlá ni wallahu a'lam náà. ó ń bẹ̀rẹ̀ ní. we saw the news perform for woman is not good but what about the woman who has body odor and why is not good. tó bá ní body odor náà tán kò ní máa lò jáde àǹtá nàbì sọ nìyẹn ànábì sallallahu alaihi wasallam ó ní pé obìnrin yóò tó bá lè ń lo ànábì ni onízìnà obìnrin ni tó bá ní bọ́dí odò kọ́ máa wẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ gba so wọ́n mọ̀ wọ́n àlọ́ náà kọ́ máa sinra náà tí mo fẹ́ sọ náà nìyẹn kọ́ máa sinra ṣé bí tó ń jẹ́ bọ́dí odò náà ni kí tó bá ti sìn tó bá ti yá tó wọ́n mọ̀ àlọ́.